Odídẹrẹ́ mm-hmm. ẹyẹ ìlú òkun àlùkò ẹyẹ ìlú ọ̀sà bẹ́ẹ̀ bá jọ wù pé ẹ má má jọ wù pé o ẹyẹ tí yẹnyin tiẹ̀ sí gun omi àṣetán afẹ́ lọ wò eré ayé o. àsìkò ọ̀rọ̀ ti wá tó báyìí tí wọ́n sì gbàdá lórí èṣù fún ọ. àwọn àáfàá àwọn wòlíì àti babaláwo wọ́n ti múra wa báyìí báyìí o. wọ́n lájẹ nìyí. ọ̀gbẹ̀rì lásán làsàn ó ń pè yá yín ní àjẹ́. Ah! jọ kí ló tún ṣẹlẹ̀ èwo ni àwọn aláṣọ fún ṣe ń bí ṣe jésù jíǹde lónìí. Ah, mi ò wá mọ̀ bóyá àná bíi tiwa padà dé because kò yé mi. bó ṣe jẹun tán bí lọ́wọ́ yẹ̀wò lọ́lẹ̀ rí i sùn ó jẹun lọ́dọ̀ yín. àyà ah. tẹ́bi títí. òde tá à ń lọ owó tá a fẹ́ ná ń bẹ̀rẹ̀ àtòdí ọ̀run náà ti fi rán mi sí yín. tí a bá ti fọwọ́ kan lórí báyìí pẹ̀lú owó nǹkan ti ṣe o. ta ló fẹ́ ṣòfò. àbí ti ń fẹ́ ta gbogbo ẹni tí n bá ń pè tí n bá ń jẹ́ àjẹni àjẹni mi àjẹni ìyá rẹ àjẹni ìwọ. lónìí ni kò ní dọ̀la ọmọ ayé ò dùn lórí ayé lónìí. torí mo dá mọ ayé mo dá mọ ayé. ajé mi lọ kí kọlọkọlọ ọkẹyìn. lè tó mú lọ rí. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. òbu ẹyin ló fẹ́ dídẹ. ọjọ́ ń lọ ní. ẹ jàsẹ ebi ma ní èmi jìgá ní ogbó kéré wàrò ní ti tó ẹ gbóhùn agogo mi ni. agbọ́. kí wọ́n lóde tẹ̀ kú. ìwọ ló ń gbogbo ojú ọ̀nà tèmi. ilé o awo awo ẹlẹ́nu rírin. Ah! Ah! ata àtẹ̀kọ́ mi ó sì payín lórí ọ̀sán ẹ mọ̀mọ́ kó o tẹ lẹ́rú tí dúró dè mí. agbọmọmọ tá a kú fún tí ò gbọ́ ní dàgbọmọ lọ. ẹni àkìlọ̀ fún tí ò ní kíkan àbámọ̀ bọnu. sọ́rí bó o bá jáwọ́ nínú ọ̀rọ̀ ìlú. ó fọ àgàn onílé ẹ̀ ń bá tèmi olúwa ó mọ bófin lọ ni. alágún ọ̀run o. kó ẹjẹ má ṣe sìn. kó ah! o ṣe wá lọ́ọ̀ tayé rẹ̀ tàbí gbogbo mi. kí wọ́n rí lẹ́kí wọ́n mọ̀ lè délé kí wọ́n roko báyìí kí wọ́n mọ̀ lè dóko ó tó bẹ́ẹ̀. níwọ̀. ó tó bẹ́ẹ̀. ṣé bọ́dí bàbá rẹ àtọ̀húnrìn wá ni ṣé bàbá rẹ rìnrìn ìyàwó alẹ́ yìí ni. akúkú gbẹ́gùn lé ẹgbẹ́ òsán yà lásìkò olúmọ̀dọ̀ tí ìbọn bá bẹ́ẹ̀ mú. tẹ́ ń gbé tẹ́lẹ̀ ń òun ni mo fẹ́. tó wá láwọn tó ń wò ó àwọn ọlọ́láyé o. ó di olóbìnrin ọ̀padà látọ̀ni lọ́mọ pa ire yín dà síbi. bẹ́ẹ̀ bá pọ́kú tẹ́ bá pẹ́gbá àgọ́ mi ló dé. ó mọ̀ múra dàbí lẹ̀ ah. láàrin èmi àti ẹ láàrin èmi pẹ̀lú rẹ y ya se se here to say Chief Babajide. Wow, ẹ̀yin ni. Yeah. Èmi. Ha, Emma má worry, olóyè ti bí mi láàárọ̀ yìí. Ah, wọ́n sì ń bì báyìí ni. Wọ́n ní pẹ́ dé, wọ́n ah. Mo ti bá yín pẹ́ rú mi, let me have a bag ma. baby. How are you? <laughs> I'm good. Whoa, Mumbo Abai. Sure to understand. Mo fẹ́ arrange ara mi dáadáa kí n lè ní enough time for it. Exactly. <laughs> yes, baby. <laughs> kí ni ìtumọ̀ yẹn ń sìn náà? Ah. ẹ gbàgbé ìjà rẹ mi ò lè wá sí anywhere. Ah, ah ẹ̀mí iṣẹ́ gùn jẹ̀mí èèyàn lọ. ó dàbọ̀ jọ́ mi ò ṣiṣẹ́ kankan lé ní ẹ fi mí lẹ̀. má má dá wọn lóhùn kí n tún máa bọ̀ fún mítìn kan lé ní sátọ̀dẹ̀ tó yẹ kí n wálé pẹ̀lú ìyàwó mi ó fẹ́ fi iṣẹ́ pa mí ni. ṣoṣo àti sọ fún wọn pé o lè ráyè wá. wọ́n lọ sọ wọn pé fifty fifty mi ò tí ì lè sọ. ok níbo ló dé ṣó o ti gbèyàn ok tó bá ti gbé tó bá ti jẹ́ ẹnìyẹn sílẹ̀ tó bá ti ṣe please padà wá kó wá gbé mi jọ ṣó ti gbọ́ o ṣe máa pè é padà máa pè é padà. àǹtí kí ló dé. mo ń padà lọ síbi tí mo ti wá. Ah, ah. kí ló dé náà. Ah, àǹtí tẹ bá rí ìgbà tí mo kọ̀lẹ̀ lórí fóònù èmi àti ẹ tiẹ̀ ń sọ̀rọ̀ lọ́dọọdá tẹ́lẹ̀ o ó kò déédéé change ni tẹ bá rí bó ṣe wá ń bá mi sọ̀rọ̀ lórí fóònù gbogbo nǹkan tó tiẹ̀ ń sọ kò yé mi ẹni tó jẹ́ pé òun ló bẹ̀ mí tí mo fi wá síbí báyìí mo wá débi báyìí tọ́ ó wá ṣe bó ṣe wù ú ṣé yẹ kó rí bẹ́ẹ̀ nonsense yẹn náà. ẹ má ọ̀rẹ́ ah, ah, ẹ má bínú ẹ̀yin náà ni máa bẹ̀ ó ti yé mi ẹ padà lọ sínú rúùmù mi mo ti bá yín arrange ah mo mo fún ọsẹ máa bá yín pé òun ẹ má wọrí ẹ má gbọ́dọ̀ yín máa bá mi sọ̀rọ̀ ah fún mi dà ṣé bí mo sọ fún ẹ pé méjì péré ló. ó sọ bẹ́ẹ̀ òun ló tún pè mí yìí o òun ló tún pè mí yìí. ta ni ẹ. jíjọ tí mo sọ fún ẹ lẹ́ẹ̀kan ni. ọ ẹ gbé ko fún final answer yìí náà. hello yeah. kí ló máa ń ṣe ẹ báyìí náà ó dẹ̀ fi síbi tó yẹ kó fi sí with your years of experience kò kò yẹ tó ṣé tóun ò bá tiẹ̀ gbọ́n tí ó mọ̀ kò yẹ kí ìwọ mọ̀ fi síbi tó yẹ kó fi sí ah. mm-hmm. Mm-hmm. come on act fast act fast ọ oh. àgbà wọn ṣiṣẹ́ wàá tún máa kọ́ wọn bó ṣe máa ṣiṣẹ́ wọn. àbí. I don't understand. torí pé òun gọ̀ ni. gan. kò mọ̀ pọ́yọ̀ mèsì yọyọ <laughs> mèsì. eléyìí ò mèsì mo ṣe kọ́ lẹ́sẹ̀ níjàre. lóò ti yé mi ṣe ṣáà ti fún final answer. yẹ yẹ yẹ mo ti fún. Hmm. bí ìjòrò mà. thank you. ṣẹ́rí nǹkan tí mo bá yín sọ nìyẹn ṣẹ́rí tó ń bá mi sọ̀rọ̀ lórí fóònù gẹ́gẹ́ bí ọkùnrin níbo ni kí n bá yín gbé síná. ọlọ́run ló fi sílẹ̀ ṣẹ́rí tó ń bá mi sọ̀rọ̀ lórí fóònù gẹ́gẹ́ bí ọkùnrin wọ́n ní kí n tò yí síbi tó yẹ kí n tò yí sí ẹ̀ ní problem. ṣùgbọ́n àyìn lójú pọ̀ wá ẹ ṣẹ̀ṣẹ̀ ń ṣe bí aráàjà tó já nìyẹn ẹ má rí wọn ń bọ̀ wọn ní kẹ́ jẹ kẹ́ mu kẹ́ sọ́ra sáwọn lọ́rùn kẹ́ wá ń nọra kó tó dé. Ah, ah. àǹtí tí yín gan pọ̀ mákẹ́tà ló yẹ kí n máa ṣe ẹnu yín ti dùn jù. ẹ jẹ́ wàá kọ ìfọkànbalẹ̀ àwọn kọ́sítọ́mù àwọn báyìí òun ló jẹ wá lógún ẹ máa gbádùn tí. ẹ ṣe gan ni àpò ah, àǹtí ó dájú pé mo máa gbé obìnrin fún bébì mi. ah mo yọ̀ǹda èmi kẹ̀ mélòó lára mi ó tì o ẹ tẹ́kì ara yẹn jẹ ìdí ara yẹn mú padà bọ́ sí i. ẹnu yín ti dùn jù ẹ ṣe gan ni. kò tọpẹ́. thank you. this is past twelve dẹ̀ ti pé nọ́mbà ẹ̀ títí nọ́mbà ẹ̀ ò lọ ẹ ti dùnà kí lọmọkùnrin gan fi mí pè tó bá òun kó wa tó bá òun kó má wa ọlọ́run kúkú ṣe ó ti sanwó mi kí n tó wá rárá wàhálà ti ẹ̀ nìyẹn tó bá rò pé òun máa fojú rí mi láàárọ̀ ọ̀la pé a mo máa dúró àbí pé kinní irọ́ ló pa yẹ́yẹ́ kò tó tó tó ń ṣẹ́gun. àǹtí àǹtí ṣẹ́bi ni pé mo pẹ́ díẹ̀. ṣó ti dé. wọ́n ti dé o wọ́n bọ̀ lọ́nà. sis láago mélòó ilẹ̀ ti ṣú. mo ní kẹ́ fọkàn balẹ̀ mo nígbàgbọ́ pọ́n yìnbọn tí wọn bá ní wọn wá ti sọ fún mi. wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. rárá o wọn ò ṣe bẹ́ẹ̀ gbóbìnrin wá sílé báyìí o bò mo nígbàgbọ́ tó ní pẹ́ yìí special sí wọn lọ́yẹ́ ní kí n fi yín síbi ẹ má wọlé wọn ní pẹ́ díẹ̀. ok ẹ fún mi ní belief gan. ẹ má wọlé mi ní pẹ́ báyìí mọ́. kì í ṣe fàájì ara mi. ẹ ní ìdẹ. ẹ ṣe gan ni. ọ̀rọ̀ ẹ̀ àfi ká fi sẹ́nu dákẹ́ torí pé. langbalangba. gbogbo ejò ṣóhun lọkọ fẹ́ jẹ. ìjọba kan gbà mí lójú. níbo ló ń lọ. mo fẹ́ mo fẹ́ mo fẹ́ tọ̀ nínú. mo fẹ́ tọ̀ mo fẹ́ mú fóònù dání lọ tọ̀. wo tó bá gbàgbé jẹ́ ẹran létí èmi títí géètì pa ọ́ kọ́kọ́rọ́ géètì wà ń bì àfi tó bá máa fún fẹ́ǹsì nìkan lóko tó bá dẹ̀ ti fẹ́ǹsì tó gan mọ́ wáyà náà kò sí tó kàn mí ń ṣìnà ń ṣì fẹ́ mu fún mi. má lọ. ojú kò ọ̀gá tá à ń ṣe ikú díẹ̀ káàtó ṣe rí gbogbo ẹni bá bá wọn bí tá a ti tí ẹ̀yin ti ń fọkọ̀ tẹ́mi ń bomi sí wọ́n mọ̀ gbé ń sépè ni o èpè ni wọ́n mọ̀ gbé mi sí jàre. àní kò dáa kẹ́yìn ọ̀fọ̀ kẹ́jẹ́ kẹ́mi ọ̀fọ̀. mo sì kọ́kọ́ tó rọ̀ǹgì bẹ́ẹ̀ mo fi ń ṣe exercise mi. exercise yìí à ń fataya ọkọ̀ àwọn olówó bíi irú ti gọ́ọ̀fù ni ẹ mọ gbá. tennis. bomi sí kí ní jàre ẹ káàárọ̀ mọ. good morning darling. ẹ káàárọ̀ mo mo ti sọ fún ọ mo lè mi mo bẹ́ẹ̀ bọ̀. lẹ́nu sàn mi ìbéèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀ bébí kí lélẹ̀. mo ní kí n fi ṣe exercise ni. o wá fàdìgún ní ọ̀f. àbí. <laughs> ó dà bẹ́ẹ̀ náà anyways ìyá yín ti dé o mo ti fẹ́ ṣe yín lẹ̀. Ah, èmi ti ẹ ti sọ fún ọ pé. lẹ́nu sàn mo ìbéèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀. Come mi tí ẹ ti rẹ́dí bó bá ṣe tán. ok mo mú bọ̀ my ẹ ẹ ẹ ẹ fún wa. mo ti fírí ẹ̀ àdìgbò ṣígẹ̀. èrò tí tí wọ́n sọ mí mú tí ban wọ́n ń gbé tí màá rí bẹ́ẹ̀dì kù kò ní yé mi. ọ̀gá tí mo fẹ́ sọ fún wọn ni pé sẹ́ẹ̀rí tán bá ti bẹ́ẹ̀ mi ṣe ti àní búrẹ́dì kí wọ́n jẹ́ kó pọ̀ búrẹ́dì títí. dẹgbọ́n ọ̀gá ti exercise náà ni a ní exercise dẹ́ ń ṣe. ẹlòmíì bàjẹ́ fóònù wọn ò ní gbé wíwọ́n mọ̀ ní ìgbà ẹ fẹ́ràn mi sẹ́ ẹ kí ṣe kẹsẹkẹ fẹ́ fi tó wẹ̀lì jáde ẹ fẹ́ fi táwẹ̀ mi jáde. àǹtí àǹtí kí ló ṣẹlẹ̀ tí ń lọ ni. ṣé tí yẹ kí n lọ enough of this insults it was one that invited me here mi ò gate crash. to God who made me ó máa ní reason tí ṣíìpù ṣe ṣe nǹkan tó ṣe yẹn I swear to God wọn ṣèyàn bí Ọlọ́run gbọ́. oh ó máa ní reason tó fi fi mí síbí báyìí tí ò tiẹ̀ bójú wẹ̀yìn wò mí mo pé pé pé nọ́ọ̀bẹ̀ ò lọ ó ti pa fóònù ẹ̀ ẹ wá sọ fún mi pé wọn kì í ṣèyàn bẹ́ẹ̀ ẹ wò tẹ́ bàbá mi rè ẹ bá mi sọ fún yín pé ọlọ́run á fi àbùkù mọ́ bẹ́ẹ̀. ìjọ ẹ ṣáà máa bì í lẹ́yìn ní máa bẹ̀ ẹ́. oh you are outside okay i'm coming thank you aunty káàbùmọ̀ mi ni mo bá sọ̀rọ̀ yẹn ó wà níta ó ń dúró dé mi hmm. thanks for the hospitality god bless you. ẹ má bínú. ó wà lè bẹ́ẹ̀ ó bẹ̀rù bẹ̀rù ọ̀gbọ́n ni àmọ́ kí ló yẹ kẹ́yìn náà pa fóònù olóyè. kí ló dé ṣé máa dédé pa fóònù ṣé kò yẹ kó ti yé wọ ni ọmọọba òkun dédé pẹ́ lẹ́yìn odi yẹ kó ti yé ẹ̀. wọ́n ti bínú lọ o. ẹ̀rọ lọ ẹ̀rọ lọ. ẹ wo olóyè bẹ́ẹ̀ rí mi mo ti close ẹ̀yin mo ń dúró dè látàárọ̀ ẹ kí n máa lọ ẹ máa gbádùn ó ti yé mi ẹ take care ó ti yé mi. mo dáràn mo dáràn ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ wọ́n ti kọ́ amọ́rú ọ̀yẹ̀ bọ́lẹ̀ gan ẹ lè jókòó sí síbẹ̀ ẹ wọ mọ́tò kẹ kọ́ọ̀ṣì kẹ bọ́lẹ̀ o ẹ wọ́n ti gbá yàn ọ̀sẹ̀ ẹ dúró ranù síbẹ̀ jókòó síbẹ̀ ẹ kẹ ṣí mọ́tò kẹ bọ́lẹ̀ kọ́ àwọn mọ́tò tẹ gbájèrè irú rọ́bìṣì òṣìwò nìyẹn. ẹ jẹ́ má bínú kí má bínú torí Ọlọ́run ẹ má bínú kí má bínú ló fẹ́ ṣe mọ́tò. ẹ má bínú. singlet ilẹ̀ wọ̀. ṣẹ̀dá abẹ́ fún yín tó wẹ̀lì lẹ́rọ ẹ̀ nílé bọ́lẹ̀ amọ́rú yín ẹ̀yin tó bá ṣẹ̀dá abẹ́ fún báyìí ẹ̀ nílé bọ́lẹ̀ nílé wọ ṣòkòtò tó ti yé yín kì í ṣẹjọ́ yín wo bá mi sún sẹ́yìn fún wọn wọ́n ẹ̀ṣẹ̀ ń tilé fábọ̀ ni bá mi sún sẹ́yìn fún wọn nílé bọ́lẹ̀ ẹ jọ ẹ má lè kí n pariwo mi ò gbádùn o ẹ gbé duplex mo ń gbé flat o ìkó ojú kan lọ o kí ló ṣẹlẹ̀ sún sẹ́yìn fún wọn ọlọ́run yọ yín gangan ni ẹ bá mi ní múdù dání o àìjẹ́ bẹ̀ máa dọ̀ sí yín máa yẹ̀yẹ́ yín bá mi ṣúṣẹ́ fún wọn jẹ̀rẹ̀ kọ́kọ́ tí wọ́n lọ ọmọdé tó ti ń darí ẹsẹ̀ bọ̀. ya wèrè gan ni. wo ọ̀rẹ́ Ni tó yà ju wèrè lọ mi ò tè wá understand rárá ni hmm. ṣé dandan ni kí married man tún máa yan lè káàkiri ni. Hmm. ìbéèrè ńlá nígbà tí nǹkan tí wọ́n bá gbé sílé ò bá tẹ́ wọn lọ́rùn. tẹ́ wọn lọ́rùn ní kọ́kọ́ èmi ni wọ́n máa gbé góòdù sílé báyìí gẹ́gẹ́ bí ìyàwó wọ́n á tún máa wá pàǹdà kiri hmm. àìmọye ọkùnrin tí wọ́n ti ṣubú láti ara obìnrin díẹ̀ lọ́wọ́ ọmọ tó kú púpọ̀ lọ́wọ́ ìyá ẹ̀ hmm. nǹkan táwọn obìnrin ṣe náà kéré bíbọ̀dọ̀ ó pè mí màá ló pè mí ilé ńkọ́ nígbà tí nǹkan tó wà nílé ò tó pín ìgbà wo ni gbogbo ọmọge ìlú kò ní di ọlọ́jà ìrọ̀lẹ́ tán kò síṣẹ́ lọ́wọ́ kò sí chẹ́ńjì lápò gbogbo wa dé la fẹ́ ṣe fáàrí àníkáṣà àti rọwọ́ mú lọ sẹ́nu ọ̀rẹ́ wò ó kò easy o. Hmm. ṣé torí ohun tá a wá fẹ́ jẹ ká wá bà ohun tá a fẹ́ jẹ jẹ́ ni hmm. nítorí òkèlè màá wá fúra mi ṣòfò fọkùnrin ah màá yà kú ni o. Hmm. ó ti yé mi nǹkan tèmi ṣàmọ̀ ni pé ẹni tí ò tí kú kò tí ì mọ ikú tó máa pa òun o. ẹ kú ilé o ẹ sọ oríire inú yín ó dùn àbẹ́ẹ̀ nǹkan ọ̀rẹ́ méjì tí kì í yára wọn ẹ ní sórí ibú. ó má yà yín. àbí gba wọn ṣetán mo dé. àbí kì í sáyé báyìí mo jẹ tẹ máa jẹ. ẹ má ṣe yanu ẹ má ah. sọ̀rọ̀ yín lọ mo yìí ń bẹ́ nulẹ̀ ẹ káre ẹ káre. máa lu ẹ gidi lé ni. ẹnu ẹnu ò ṣe é ẹnu ò ṣe é ọ̀rọ̀ ìlú ìsú o. ó sún mi kí n má parọ́ mọ́ tó bá gbọ́ broke. ìwọ lè broke. kí ló lè broke. ìwọ yìí lè broke <laughs> national anthem ìlú yìí nìyẹn nítorí wípé nǹkan kan ní jù wọn ò gbọ́ létí ilé olórí wọn gbọ́ létílé wọ́n gbọ́ létílé oníkálukú pamọ́ra ni o gbọ́ oníkálukú abití ẹ lára bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ ṣọ́ọ̀kì ẹ bí mo ṣe wà ọ̀kadà ni mo gbé débi. ọ̀kadà mọ́tò ẹ̀ ń kọ́. mi ò rówó epo. ó bá ẹ lóòótọ́ no no no ó bá ẹ lóòótọ́. tẹ́lẹ̀ oyún ó tẹ́rí bò. Ah. Who are you? Ah. Hey. Give babe wo òróró tí mo fi pa ni <laughs> ó tójọ́ mẹ́ta o wo ó di firifiri tójú àti mú ríra wọn. ọlọ́run kúkú máa gbà wá nílùú ẹ̀ ọlọ́run àṣàlò wa. àmín àmín àmín àmín. pé mi pèjì àyà kí ló ṣẹlẹ̀. mo ní láti pèrè bẹ́ẹ̀ i'm so broke. Ah. ó kò sí ní mo ṣe wà ọ̀kadà ni mo gbé débi drink tí mò ń jájà mu yìí ẹ̀ tó ṣàánú mi pẹ̀lú ẹ̀rù. do èmi náà ní much lọ́wọ́ bọ́ lọ́la èmi náà máa gba sálárì mi nínú ẹ̀ bóyá mo lè rí three k yọ fún ẹ bẹ́ẹ̀. three k. yes now ó dẹ́ sọ pé three k èlò nínú èlò sálárì twenty k nínú èlèmi àti dáàdì màá ti jẹun màá tún wọ mọ́tò lọ síbi iṣẹ́ ń bẹ̀ kí next salary tó wọlé inú mọ̀ nǹkan tí mo lè ṣe nǹkan tí mo lè try fún ènìyàn kò sí wàhálà díẹ̀ tó nù kò ní nǹkan èèyàn máa mú mọ́ra wọn náà àmọ́ ní ìjẹ́ ìpín ní ìlú ta. ọlọ́run àṣeyànú. Ah. mo fẹ́ make sure pé mo lù ú at the same time náà kó má dàbí pé. má jẹ dúdú ah play higher sports. ah babe wájú kò wájú kò hello mm. oh, wọ́n fún tiẹ̀. Billy Leba. Adigun. Yes, sir. Adigun. Ọ̀gá wa. Mo fẹ́. Hello there. Hello. Um, mo sáré jáde ni, but mo ti round up níbi tí mo wà. Eh, ah, okay, all right, no problem. Yeah. Má sọ fún mi pé o ti délé o. Oh, of course, mo ti délé now. Mo ti délé mo kàn láti tún sáré jáde padà ni. yeah um, ṣebí Lawrence ló pè mí pè mí àtòun láti ríra dandan dandan lénìí. ta ló ń jẹ Lawrence. ọ̀ ah, ọ̀ ah, mọ Lawrence guy tí ó fẹ́ máa bá a gẹ́ẹ̀tì um, raw materials at a very discounted rate thirty percent off pàápàá. really mi ò rántí kò sọ̀rọ̀ Lawrence kankan. okay so ò wálé lé nìyẹn ọ̀làbí ti bá wo àṣàkẹ́ come on ọ̀làbí ti bá wo ah, ṣé mi kò fẹ́ jáde mọ́lẹ̀ ní rárá tẹ́lẹ̀ ah, ohun ó kọ̀ di dandan ni you know ọ̀rọ̀ business ni if not mi ni lọ sí anywhere. ok mo jẹ́rìí alábí mi oúnjẹ ńkọ́. Ah, má jẹun àṣàkẹ́ mi náà you know. ọ̀dà <laughs> I'll see you soon then. mi ni pẹ́ de love you too darling. Mm ojú ẹ̀ àbó tí a yí ẹ̀ lẹ́nu. obìnrin mo rọ báwọn lọpọlọ kí ló dé tí mo rànjú mọ́ mi rọ. èmi náà ní kí n yọ fàánì àwọn èèyàn sọ pé mi ti kún wọn á ní kí n fi gíláàsì. bẹ́ẹ̀ni ẹ sọ ń jáde ṣí gẹẹti fún mi mọ jáde jọ. ẹ má bínú mo rò pé ẹsẹsẹ wọlé ní ìsinyìísìn ẹ tún jáde padà báyìí. Adigun mo láti sáré lọ ó important àbí òye ẹ ṣí gẹẹti àmọ́ sà kí ni. ẹ má bínú sà ẹ dàpọ̀ ya mi ṣẹ́jú kan nù àsìkò yín. kí ló fẹ́ sọ sọ sọ sọ sọ. ẹ dàpọ̀ yẹn ní credit mà lórí fóònù. ṣé yẹn ni màá credit line ẹ. kí ni. ẹ jẹ́ jọ́ nítorí ọ̀lọ́ mo kàn fi mo kàn fi credit wọlé ni kò sí change kankan lọ́ọ̀ mi mọ́ ni. láyẹn ni màá credit mi ní fún ẹ lówó. sá ṣí gẹ̀ẹ́tì jọ níjọ́ mi máa wọlé bó ṣe yẹ kó wọlé ṣe ti gbọ́ ṣí gẹ̀ẹ́tì ṣí gẹ̀ẹ́tì. mo wà pa olóyè ah, ṣe wà pa olóyè ẹ̀rà. afa ṣé o ti bá mi tú èsì sí lórí tó tutù dáadáa. ẹ má wọrí yàrá yẹn ti di mọ́ṣúárì ṣẹ́rí ẹja ńlá lè gbé lọ́tẹ̀ yìí wà láìtàlá mi lè parọ́ fún mi she carry front she carry back she be full option kí má tún wá parọ́ tán yìí wife material ńlá ni. dáre padà mi ìfẹ́ wife material ah. kí ni mo gbé o irọ́ ni <laughs> ah, ah, ẹ̀jẹ̀ ìdán gangan liudok mi kò lè polóyè lọ́mọ wèrè ni. hey baby hey baby. sorry mo ṣì yàrá wọ̀. o ṣì yàrá wọ̀ wá bí ìwọ bọ́wọ̀ pé o ṣì yàrá wọ̀. Babájídé Lawrence jíde. mo dáhùn. ṣé lawrence onírọ̀ materials thirty percent discount ibi ìbẹ̀ ló ń gbà bí. ṣé bí ló gbé. àṣàkẹ́ sorry I, I I can explain I swear to God Almighty mo fi ọlọ́run búra mo lè explain. jíde you are very shameless you are a shameless man so o ti step up géèmù àgbèrè tó ń ṣe so local champion tiẹ̀ ṣì ní ẹ́ ibi tó ń gbọ́ ọmọ wa rèé. Ah. jẹ́ kí n explain fine sori Àṣàkẹ́ between you and I ọlọ́run ọba tí wọ́n kí n pè. gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ mi ẹ̀ sọ̀hún àgbàyà láì ní ti ju òṣì olè olójú kòkòrò jọ kí ló fẹ́ àgbàyọ lójú kòkòrò kí ló tún fẹ́ lọ ṣe bá wọn sọ pé tó mẹ́fà sí níwájú tó wá ti lẹ́yìn ó ti tó ṣé kò tó ẹni ṣé kò tó ẹni kan tó ẹni ṣé kì í tún gbé síta kí n gbé sí ẹlẹ́ni kò tó ẹni alátẹnujẹ olè olójú kòkòrò wọ́n bíà gbogbo nǹkan ọ̀fẹ́ náà wò gbogbo nǹkan ọ̀fẹ́ jẹ àtàgbálùmọ̀ àti àtẹ ẹ̀pọ̀ ọ̀sán àti kó lọ́nu ọ̀sán gbogbo ẹ̀rọ fẹ́ jẹ tán. Jídé ó pàdé obìnrin lórí social media ohun ìrírí o kò bá sọ̀rọ̀ lórí social media lásán ó dẹ̀ ti di fúù ọ̀bẹ́ kòkò gorí ẹ̀ lọ́dọ̀ kù Is that the kind of man that you are? Not at all. Is that the kind of man that you are? Not at all. Not at all. ṣé o ní o self o ní self esteem kankan rárá o ti ẹ̀ lápọ̀nlé kankan fúnra rẹ̀ rárá ni gbogbo obìnrin kan ṣàti to the táwọn tó bá ti jókòó ti fàtíkà ọ̀gá ọ̀gá ti máa náwó wáyé pé à gbẹ̀bọ́ ẹ̀ mo ti ṣá ilé ah mo ti Montisha, you mo ti ṣá ìwọ́n náà ti o ní you are public toilet public toilet Private. Your long one. this one tó ti rí kọ́sọ́mà bí eléyìí tó ṣe wà gbà. àṣàkẹjọ náà ah! mi. jíjí wà gbà. àṣàkẹ gbà mí létí. Ah! gbogbo ẹni máa gbọ́ ọkọ̀ tó ṣe wọ́n á ní ìgbésẹ̀ gbogbo tẹ́lẹ̀ yìí ọmọ tó rí ẹbí wọ́n wá ní ẹ̀dàrú síta ni. jíjẹ mo bí ní kun ara orí mu ikú ara fún ẹ wà gbà ṣé bí mo jẹ́ ìyàwó ní búbù ọ̀rọ̀ tóbi náà máa pọ́n mm. tẹ́mi náà máa pọ́n ara síta bẹ́ẹ̀ tí wọ́n bọ́ síta táwọn kúrin bá yàgò mí ojú ẹja. àṣàkẹjọ náà mi àṣàkẹ beat me. lillian I deserve it I deserve it. omi rẹ̀ get lost ẹ sọ fólóyè wípé kò sẹ́ni tó gbọ́n tán torí bọ́mọ kékeré gbọ́ngbọ́n kúkú ní ìgbà ẹ̀rùn ìyá rẹ̀ agbọ́gbọ́n sínsìn ní òjò. ẹ sọ fún lóye. ọ̀bẹ gé ọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ̀ nù belief tèmi ni pé ọ̀bẹ ti ṣe nǹkan tó fẹ́ ṣe. ẹ ó ti ṣe tó fẹ́ ṣe lóòótọ́. àmọ́ àwọn Yorùbá náà bọ̀ wọ́n ní igi tí ò bá dá ká fi dáná tí bá fi igi eléyìí náà dáná kò léwu. a má ṣe bẹ́ẹ̀ jọ torí Ọlọ́run má ṣe bó ṣe tó sórí tẹ́lẹ̀ṣẹ̀ bá ti mẹ̀ṣẹ̀ lẹ́bi kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀ àtẹ̀yìnrú ọgbọ́n agétí ajá agájá tán wá ń fọ̀bẹ pamọ́ má jẹ́ ká pẹ́ lórí ọ̀rọ̀ yìí ju bó ṣe yẹ lọ sórí èmi tó ń wòye gan a kò máa ń mánèjì ara wa náà ni mm-hmm. bẹ́ẹ̀ ni. ó ti yé mi irú rúǹbùrùn kò sí wàhálà mẹ èmi ò ẹlẹ́ẹ̀kejì ẹ̀ lélẹ̀ mo fún. ah o ṣe o ṣe. kó má bàa mi dánwó ẹ̀wọ̀n tó bá jẹ́ pé èmi ló ka mọ́ di àgbèrè yẹn tó jẹ́ bó ṣe ń lọ ṣòkòtò lèmi náà lọ zàǹfàrà ẹjọ́ irú orin wo ló fẹ́ máa kọ́ fún mi náà á wá sọ orin di orin Orlando mọ́ mi lọ́wọ́. ìrìn gbèrègbèrè tó mìíràn kò máa jẹ́ mi ọmọge. àbí bẹ́ẹ̀ kọ́ bóyá òun náà dẹ̀ wà lára àwọn ọkùnrin tó máa ń dáṣà mẹ́ mẹ́ lọ́lọ́run wí ẹbẹ́ mi sọ fún kó má bẹ́ mi dáṣà yẹn torí tó bá bá mi dáṣà mẹ́ máa sọ di mẹ́ẹ̀ ni ẹ̀ràn ló ń jẹ́ o bẹ́ẹ̀ ni mo sọ torí pé ìgbà tó fún mi lórúkà tikútìyè ni mo gbà lọ́wọ́ ẹ̀ tó bá tún wá bá mi dá aláṣàlẹ̀ lẹ́ẹ̀kẹta ẹ̀dùn òun nílé fò lórí igi mọ́ máa sọ ẹ díẹ̀ dún arìnlẹ̀ ni agbáyé òṣì. ní tó wá ń wò mí bẹ́ẹ̀. kílódé tí mò ń wọ ẹ ṣe gbogbo nǹkan tó sọ. ṣebí nǹkan táwọn méjì wà guilty of ni ó dẹ̀ wò mí bí ìgbà tó yẹ pé nonsense mo ń ṣe. ṣé o ṣú ọ̀pọ̀ wa òkè ẹ̀jọ́ ń ṣe ṣé o gbọ́ nǹkan tọmọbìnrin yẹn sọ ń sìn. kí ló sọ. èèyàn lòun máa èèyàn máa sọ ẹ̀ ọ̀rọ̀ ẹnu lásán ni ìbínú ló jẹ́ kó máa sọ yẹn. ọ̀rọ̀ ẹnu. àwọn ìyàwó mi ṣe máa sọ mí dẹ̀rùn ṣe ìbínú nìkan tó ń rí yẹn ó mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣe yẹn ti dé ibi ọmọbìnrin yẹn ó gbọ́ tó lòun máa sọ ìdí mẹ́. kí ni mo gbọ́ kí ló ń sọ lẹ́nu tí yóò dùn yìí àpàdé ah, mi gbogbo ejò jíjẹ ni oúnjẹ kan ò tọ́ síyàn lójúmọ́ o kárí kápsù ká lò ó káró lómi ká gbẹlura òun lẹ̀mí fi ń tọ́jọ́ ṣe ìbàdí mi Adébáyọ̀ kò sí ilé alágbo tí o mọ̀ nílẹ̀ yìí Àlàbí ah, eh. á ṣàlàyé gbòógì tí wọ́n fi kí àgbo kankan fún ẹ lẹ́yọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni ìgbà tèmi wàá mọ̀ ju ọtí trọ́fì yìí lọ tí mi ò mu gbọ́ tí mi ò mu sìgá ah, jọ̀ọ́ ṣé kí n wọ́ wá sílé ayé láì rúfin ni jọ̀ọ́ pàdí mi ṣé kí n jayé mi lótìtọ́ ẹ̀bà ni mo fẹ́ràn jù bọ́ ṣé kí wọ́n á máa jẹ́ lójoojúmọ́ ni tí bá dánwò màá ní kó aṣọ ah, màá wà deformed wo. èmi mọ̀ kò ní gbọ́ ọmọ hmm. pé tinú ẹ̀ ló máa fẹ́ ṣe. bẹ́ẹ̀ ni o. Ah. bọ̀ èmi ọ̀rá stand mo kàn fẹ́ kó mọ̀ náà ni pé ìkìlọ̀ ló máa ṣíwájú ẹ̀tẹ́ o. fífi yẹn lẹ̀ jáde. sórí tó bá ti ń gbọ́ màá wọ̀ ẹ́ màá wọ̀ ẹ́ o eh. ó yẹ kó ti mọ̀ kó ti kọjá báńdìrì ẹ̀ ni o. túlẹ̀ kó hmm, ní kó túlẹ̀ ah. kí n túlẹ̀. àwọn orí ló kọ́kọ́ débẹ̀ kí kókó tó débẹ̀ eh, aláǹgbá lásán láṣà kẹ́ gbogbo òlérí òjò orí ìdọ̀bálẹ̀ lọ. ẹ ká san sa. tìmílẹ́yìn báwo ni. ẹ kú jókòó sa mo ní kí wọ́n béèrè bẹ́ẹ̀ àwọn tó wà ń bá ń ṣe dáadáa sẹ́yìn ni sa. wọ́n gbìyànjú <laughs> àbí èmi gan nípa máa lọ in the next thirty minutes kó padà wá kí n fún ẹ ní tí mo fẹ́ fún ẹ. ẹ ṣeun gan sa god bless you sa. ẹ ṣe. ẹ kú fàájì. ọmọ yóò dẹ̀ bá a dùn kí ni ìtumọ̀ yẹn. yóò lọ́mọ yẹn. fàdí <laughs> mi ibi tó bá ti ra gàrí tó ra ṣúgà tó rẹ̀ pa ó gbọ́dọ̀ romi ń bẹ̀ wọ́n. Eh, kí ni reason. sí finish yẹn wọ́n á sì mọ̀ mo fẹ́ mú ni ọmọdé yìí òun ti rí mi tán <laughs> mo ti jẹ mo ti la mo ti mu mo ti ṣe everything lójú ẹ àrí <laughs> mi bí ìgbẹ́ àrí mi bí ìranù ni.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 èwo ni gbogbo èyí tó yìí now what is all this ṣé o máa sọ sí mi lẹ́nu ni. am I beautiful. you are beautiful. oh jọ jẹ bi question kan lọ́wọ́ ọ kọ fún mi one second nísìn folúṣọ́ ti mọ̀ pé abíyẹ̀ ó máa ń rùn. oorun mm. ó ní bọ́ọ̀lì ọ̀gbọ́n. ó ṣe ó ṣe gbogbo ara lẹ̀ fún ẹ. sleep down. can put you on this if you break up. Is that supposed to be a truth? Are you threatening me in my house? Oh, oh, oh, when I was in there, no. No, wait, yo, yo, yo, yo, yo. No! Ah! No! Barrister Anifowose. Jiboye, Jiboye. Good morning, my lord.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 abáwọn kí mo ti sìn dé bèbè ẹ̀wọ̀n mọ́ mi. àwa make sure pé a sìn dé bèbè ẹ̀wọ̀n. ó yá máa lọ. òfin gbà mí láàyè láti béèrè ìbéèrè kí ìbéèrè lọ́wọ́ ẹnikẹ́ni nígbàkúgbà tó wù. objection my lord. sí ọmọ a máa pa bàbá. ṣebí lọ́ọ̀yà la pè é ìwọ wá dúró nínú kóòtù bẹ́ẹ̀ yẹn ó wá ń sọ rádaràda ọ̀rọ̀ lẹ́nu. ìlọ. a ní ẹ̀kọ́ṣẹ́ kẹ́ ẹ̀ mọ́ṣẹ́ iṣẹ́ yóò fi ti yín o. ọjọ́ lọ gbé agolo ọ̀dà ẹ̀ kó bẹ̀rẹ̀ sí kunlé kiri. I am not a failure. Ben is supposed to be free. He's supposed to be free. Yes. Very good. Orin yín bàjẹ́ ṣá. Oh, well, exactly. That is public answer. The law. Òfin fọ́jú. Ẹ nígbàgbọ́ wípé Tósìn lè pa bàbá ẹ̀. Láyé láyé appeal letter. No, Jiboye, why this? Jọ́kíjọ́ tọ́rọ̀ yìí bá jáde síta, àmì ìṣòro mọ̀ wá ẹ̀ tí. Ah! Lọ́yà, Lawyer, ilẹ̀ ti mú, ilẹ̀ ti mú. Ilẹ̀ ti mú? Yes! Yes! Yes! jo show lọkọ fẹ́ jẹ́ tí bá ní gbogbo nǹkan tẹ̀ ń sọ látàárọ̀ kò yé mi irọ́ ni mo pa o torí pé kí ni ọ̀dọ̀ mi nìkan wà tí báyò mo mọ̀ hmm. ó yẹ kí n mọ̀ pé mi ò ráyè o torí pé ní jẹ́ off day mi ni mo dẹ̀ ní nǹkan tó pọ̀ láti ṣe nílé torí ọ̀la. Arẹwà. Hmm. Arẹwà. Láwo máa ń ṣì mí gbọ́ o, Arẹwà tèmi kọ́ ni mò ń sọ, ọ̀rẹ́ mi ni mò ń sọ. Fẹ́ ọ̀rẹ́ mi forí mọ̀rẹ́ mi lẹ́yìn kó lè fọ̀já pọ̀n ẹ̀ jọmọ gidi sọ̀rẹ́ mi kó lè ṣe nǹkan gidi fún ẹ ìwọ fún rẹ ṣá mọ̀ pé kò sí kékeré ọ̀rẹ́ ẹ dẹ̀ ti mọra ó tójọ́ mẹ́ta gbà fọ́rẹ́ mi jẹ́ kọ́rẹ́ mi máa tọ́jú ẹ̀ náà. ọ̀rọ̀ yín dẹ̀ ń pa mí lẹ́rìn ṣá. wáyé. torí pé mi ò rò pọ́kú lè sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí síta ah, ah. mélòó lára mi gangan ah. kí ni mo tó nínú ayé. ọ̀pọ̀ o sí pé yẹ kẹ́ mọ̀ pé mo ní boyfriend náà. mo mọ̀ pé ó ní boyfriend ah. Ah, but correct statement yẹn kí ló tó nu ayé báwo ó pọ̀ nu ayé ṣé ọ̀wọ́ wá kéré ni wò ó tì lẹ́yìn màá tọ́jú ẹ̀ màá fowó tún ẹ ṣe gidigidi gan-an look ṣáà ti sọ fún mi pé o gbọ́ o dẹ̀ gbà màá bẹ̀rẹ̀ sí ní fún ẹ ní two hundred thousand naira lóṣooṣù fún owó oúnjẹ màá tún wá máa fún ẹ ní another two hundred thousand naira fún pocket money. that's four hundred. màá ra mọ́tò fún ẹ màá gbalé fún ẹ wàá dẹ̀ fi iṣẹ́ tó ń ṣe yẹn sílẹ̀ mo fẹ́ tọ́jú ẹ ní and i mean it mo fẹ́ gbé ẹ tán. ẹ wo tẹ bá sọ̀rọ̀ láti ní dọ́là fèrè mi ò lóhun méjì tó máa fọn jáde jù rárá lọ ẹ wo ọjọ́ ti ń lọ mi ti fẹ́ máa lọ sàn. ok kò sí wàhálà ìgbọ̀n kan tẹ̀mí kan fẹ́ náà ni pé ìdàfọ́ rẹ̀ mi jẹ́ kọ́ rẹ̀ mi máa tọ́jú mi ọ̀rẹ́ tí kan lọ́jọ́ ọ̀bẹ sílé káwọn máa gbàdé lọ sí club náà. kájálẹ̀ lè. jálọ jálẹ̀ àfihàn mọ́lẹ́ ẹ̀. ìfẹ́ gbé mi délé. adé tún máa sọ̀rọ̀ lẹ́yìn lọ́dún mọ́tò omi ò ní gbà. owó rèé ọmọ èmi ṣẹ̀kẹ̀rẹ̀ já tó ń tò wúlẹ̀ kówó tùlùtùlù wáyé wá fún èmi tí gbogbo ará àdúgbò ń sáà fún tí wọn ò lè súnmọ́ mi. ọwọ́ ah. adá báwọn ọwọ́ adá báwọn àjọ jèrè ara wa ni àjọ ah. jèrè ara wa. èmi náà ò fi nǹkan tó dáa tayín lọ rẹ ah. mọ̀ ń bọ̀. ṣé àmì sinmi lẹ́yìn kó má dàbí pé dádì nìkan mo fún ìwọ náà gbà gbà á kí ló ń ṣe é mi ò mọ nǹkan tó ń ṣe é kí ló dé tó ń ṣe é á dẹ̀ máa lera. mo ti sọ fún yín gbogbo aṣálẹ̀ tó léwu kankan lè ń gbìn nǹkan sí. fìmí lẹ jẹ ń gbìn tèmi mo nìkan tí mo ń gbìn ó wù kò wù. alágbọ̀n ọlọ́run sá. ilẹ̀ ọlọ́ràá lẹ wà ẹgbà kínní ọ̀hún rèé ìmùlẹ̀ ògún ní í jẹ́ ẹ ti rí tẹ́ ẹ bá ti ń lọ sí gbogbo ibikíbi tẹ́ ẹ bá ń lọ ẹjọ́ ó máa wà lára yín bó bá wà nú ọkọ yín kò léwu ẹ gbọ́ gbogbo ibikíbi tó bá fẹ́ ṣẹlẹ̀ lójú ọ̀nà àrìnà kò ní àkóyá ní bó bá ti ń bẹ́ ń bẹ̀ gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń lọ ogun ò ní já ǹjọ́ náà ogun ó dọwọ́ fún yín ah, ẹ gbà lọ́wọ́ mi. ẹ ṣe sà. gbà lọ́wọ́ wọn. <laughs> mami bana o come on. kì í sàṣe sìgìdì mú bí lọ́wọ́ yóò bá yín láàmú yóò bá yín láàmú. yes sir ẹ ṣe gan ẹ ṣe dáàdi. ẹ balẹ̀ láyọ̀ o. àmì sà ẹ ṣe sà. ẹ káàdì. ẹ ṣe gan sà o. ìwọ fọwọ́ mú yẹn jẹ́ kí èmi fọwọ́ mú tì mí lẹ́yìn mi kí ló ń ṣe ẹ́ kí ló ń ṣe ẹ sọ fọlọ́yẹ kó rọra ṣe ò ṣe bí ẹni gbọ́n ó mọ̀ pé ní máa kú pàdé ní máa sin ni ó wà. irú ìró ni irú gbòòrùn ọkọ ti yàn gbèrè láàyò àyà tó fẹ́ ó sì fẹ́ràn láti máa jowú. ẹ hmm. eh, mo mọ èèbò ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú àìmọye èèyàn ní owó bíi téèyàn wà. Ah. ó mi ah, rárá o èmi ò padà ti ẹ̀rọ ní three thousand yẹn mọ́ o ṣòrí bó ṣe fún mi ní ten thousand yẹn báyìí mo get o ní five thousand straight up ni ẹ babe ó ó mọ nǹkan tí mo tún rò ó sì máa need láti help me pẹ̀lú data o. data. yes and data ó mọ̀ so gbogbo àwọn site tí mo send one or two stuff sí yẹn màá lè monitor ẹ̀ you know it won't be good kí n wà off the internet. Yes. Hello. Hello. Hello. Hello. Mi ò gbọ́ ẹ mọ́. Hello. Ah, mi ò gbọ́ nǹkan tó ń sọ ṣábíà network. Oh. Ó padà. Tì mí lẹ́yìn. Ṣé kò ń ṣe bọ̀bọ̀ nífẹ̀ẹ́ mi yẹn ló ń bá sọ̀rọ̀? Ah, ah. Ta mo tún fẹ́ bá sọ̀rọ̀ bí kò ń ṣe òun? Ta mo fẹ́ pè ládé orí mi? Tìmílẹ́yìn Tìmílẹ́yìn ó jẹ́ ṣọ́ra pẹ̀lú bọ̀bọ̀ yìí ó jẹ́ ṣọ́ra ọmọ yín ò ṣàgbàfọ̀ ó ń kaṣọ wálé ẹ rójú olè ẹ ò mú jọ nítorí ọlọ́run ibo ni bọ̀bọ̀ ìgan tiẹ̀ ti fi òpó orí gbogbo owó tó ń gbà lọ́wọ́ ẹ̀ yìí ó ṣàmọ̀ pé twenty thousand naira ni monthly salary ẹ ibo ló ti ń rówó <laughs> ó dá mi lójú pé irú bọ̀bọ̀ yẹn àwọn náà máa ń tìyàwó wọn sí òwò nàbì káwọn ṣáà ti wà òkè kán ti jẹun kán ti mu ó tán kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú any other thing. wo a kì í fi òbú rẹwà ká fi mu ni lájẹ o má torí pé ọkọ mi bìrì owó lọ́wọ́ mi sìn kó wá pè ní jìgòlò ohun tí bá ní ohun gangan òun náà ló ní in fact mo fẹ́ kájọ pín owó chief dọ́gbadọ́gba ni mi fẹ́ kí guilty conscience máa dà mí láàmú náà o. èmi ṣáà mọ̀ pé béèyàn ò ṣàgì lọ́gbẹ́ téèyàn ta ògùrọ̀ lọ́fà èèyàn onídèédé ọ̀pẹ kó gbẹnu sókè kò possible ṣáà máa rọra. o ò lẹ́rìí ọkàn rárá o ah. ọlọ́run bó ti wo mọ o ò lẹ́rìí ọkàn. ẹ̀rí ọkàn èwo ni nǹkan tó ń sọ yẹn sí kí ló kan ẹ̀rí ọkàn lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ onífẹ̀dé ẹ̀rí ọkàn ìfẹ́ báwo ló ń ṣe báwo ló ń ṣe papọ̀ èrò jókòó síbẹ̀ ń sin oléyìn ò lẹ́rìí ọkàn ṣé ó jẹ́ àjòjì mi ni àbọ̀ àbọ̀ ọmọ àná ni kàti ẹ̀pà yẹn ti gan kí ni nǹkan tí mo ṣe tó bad àìmọye ọkùnrin àìmọye ọkùnrin àìmọye ọkùnrin àìmọye boyfriend tó ń ra nǹkan tó ń ṣe nǹkan ribiribi fún girlfriend wọn mo ti rọ́kùnrin tó ra mọ́tò fún girlfriend ẹ̀ tó tún kọ́lé fún so kí kí ni big deal nínú ẹ̀ kí ni big deal nínú nǹkan tí n bá béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ tí ò lè ṣe fún mi ṣé ó jájòjì mi ni girlfriend mi lẹni tá à ń sọ ẹ̀kọ́ ọmọ sáré wá gba one now ah ó ṣẹ̀ sọ́dọ̀ mi lé ní nìyẹn ó ṣeé ṣe kó ṣẹ̀ sọ́dọ̀ títí ẹ̀ lọ́la tá a bá fọwọ́ lọ́wọ́ máa fi mọ̀ náà torí òun sọ bíi pé mo ṣì kàn sìn ok so bí mi ò ṣe níyẹn tóun bá ní tí mo tí mo bá béèrè lọ́wọ́ ẹ̀ tó fún mi ṣé èèwọ̀ wà ń bẹ̀ ni. wo nǹkan tí mò ń sọ wọn gan nìyẹn jọ nítorí tọ́ lọ́rùn èlò lọ́mọ yìí ń gbà lọ́wọ́ oṣù èlò ni bàbá yìí pa owó oṣù tó ń gbà náà inú ló máa ti wọkọ̀ ló máa ti jẹun á tún fún bàbá yìí ní pocket money jọ ṣé bóyá máa ń ṣe ń lè tiyín nìyẹn ni kí ni ìtumọ̀ yẹn. nílé tiwa o àwa máa ń tọ́jú obìnrin ni kóbìnrin yẹn kó lówó ju kárúnà lọ àwa la máa ń gbọ́ bùkátà ẹ̀. ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin fámìlì ń gbọ́ ń gbọ́ náà ń gbọ́ ń gbọ́ ah, ah. ṣe fámìlì titi yín nìyẹn ẹ̀yin máa ń gbọ́ ni fámìlì titi wa ń gbangba náà ń gbangba a máa ń gbà ní. wo jọ ń gbangba òun rè bá mi wo. kí ni. Hmm. ọ̀rọ̀ tí wàá lórí wa yìí máa ní mí nìdí adé mi ò béèrè pé ibo ni mo ti ń rówó lóòótọ́ ṣé kò ń ṣe wípé mo gọ̀ ṣá láàrin ọdún mẹ́ta yẹn tí mo bá lọ sọ́dọ̀ ẹ̀ kàkà kó fún mi lówó á ní kí n mú bọ̀ ni a ti ń fẹ́ra wa ó ti tó three years owó tí mo bá rí lájọ́ náà bóyá ni owó nífẹ̀ẹ́ mi tó one thousand five hundred lọ́wọ́ mi rí tìmílẹ́yìn sórí ẹ̀ pé ṣáá ṣùgbọ́n ohun tó ń ṣe ṣá tí ò bá lówó lọ́wọ́ bọ́bọ́ yìí wá páìtì ni dájúdájú má gà ní nífẹ̀ẹ́ mi ń pè mí ó yẹ kí n jẹ́ kó mọ̀ wípé ìfẹ́ léwúrẹ́ ní sọ́kọ̀ tó fi ń bá oorun gbọ̀n ìfẹ́ tí mo ní sí ló sọ mí dọ̀dẹ̀ kò ṣe pé mi náà gbọ̀n ẹ jẹ́ kí n béèrè ṣé pẹ̀lú chief náà hmm. ẹ wo. Hmm torí ẹni tí ò gbọ́n láwọn ẹni gbọ́ òun. ẹ̀rọ ma yes màmú wa ok ma ẹ̀hún ọ̀gá ni kẹ́ má bínú pé àwọn ń bọ̀ wọ́n á tẹ́ sáwọn kankan lọ́wọ́ ni yes ma mo ní kí ni kí n fi ṣe yín lálejò ma. Ah, ok. ah ẹ ṣú ọ. tìbá ní ìdílé tèmi á pè yín okay ma okay ma ma tún wá check yín all right yes ma. ṣẹlẹ̀ àṣàkẹ́ kí ló tún ṣẹlẹ̀. it's a strange smell. strange smell báwo ah, má sì mú yàgbẹ́ sára strange smell báwo. whose perfume is this. perfume tí máa ń lò náà ni mo lò. no n kò lélẹ̀. Ah. àbọ̀dún ṣé o ti ń dì mọ́ àwọn workers ẹ̀ obìnrin lọ́fíìsì mi. àṣàkẹ́. no perfume ẹ̀kọ́ lélẹ̀ this is a feminine perfume. perfume mi ni. Ah, àṣàkẹ́ kí ló dé perfume mi mo lò báwo ló ṣe ń ṣe má fi wàhálà pa mi torí Ọlọ́run ó dẹ fi mí lẹ̀. kémi má fi wàhálà pa ẹ torí pé mò ń wọ̀n ẹ kó má ṣẹ̀ṣẹ̀ gbìn ni kí n má fi wàhálà pa ẹ torí pé mò ń kìlọ̀ fún ẹ kó má dẹ̀tẹ̀ kó má bàdà gbogbo ni mo ṣe ń fi wàhálà pa ẹ Jídé o báyìí mi sọ fún ẹ tó ní perfume yìí wípé ìyàwó ẹ ò gbádùn ah. agbo mi ti rúpa náà mi ì gbábẹ́rẹ́ mi pé o bá mi sọ fún wọn kó má tọ́jà mi o torí tí bá máa mú ẹ báyìí ṣíkún báyìí ni máa gba ẹ lọ́rùn ọwọ́ ṣóun gbọ́ mi tó bá mi sọ fún un. ṣàkẹ́ wàhálà ẹ̀ ti pọ̀ jù kò sí anybody okay. Mm. meanwhile um, ní sọ̀rọ̀ visas wà fún Dubai trip wa ó ti ready end of this month la máa lọ that's next week. for what. Ah, ọmọ tó bá ṣiṣẹ́ dédé ó gbọ́dọ̀ lásìkò ìgbádùn ìgbà tí yóò fi ìjà ayé pé sinmi náà ẹ̀ á lọ sinmi bẹ́ẹ̀. mo ti gbé ẹbọ mi ò gbà okay o gbà báwo ilé dandan ni ajá lọ. mi ò gbà. dandan sí e. ìyàwó gbọ́ máma jowú ìyàwó gbọ́ máma jowú lájẹjù. kọ́kọ́rọ́ fi sọ́kọ́ mi kọ́. nínú ọ́fíìsì òkú ẹ̀ ọ̀gágun ní sọ pé kí ló wá ṣe ń bẹ̀ má gbàjúmọ̀ ṣe wọ́n wá báyìí wọ́n tún mú pọ́jú. obìnrin ò para ẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ kò yé mi o tó bá lómi ló máa ṣe ìdajì náà máa jiyàn o. èmi gangan fúnra mi ò understand kí ló ń ṣẹlẹ̀. Ah, ok mo ń pe fóònù ẹ mo máa pe fóònù ẹ fóònù ẹ máa kọ nọ́mbà bìsì nọ́mbà o tiẹ̀ tún ti change phone. tó lọ́n bá dá kò padà ó má ṣe kí ni ó má dàbí pé yàn ń lálàá ni. kí là ń sọ kí ló ń sọ ọ̀rọ̀ alálà ń bá ẹ sọ ni mo tún wọ ẹ débi iṣẹ́ wọn tún sọ pé o ti fiṣẹ́ sílẹ̀ why. ìbùkún olúwa ló mú ṣe kí ni ló mú yàn ńlá láìfi lálàá sí ìyẹn tún kọ́ jẹ́ ń sọ̀rọ̀ máa láìfi ẹ̀ o. wa ìyàwó mo ṣe ẹlẹ́ṣẹ̀ kan ti tẹ́lẹ̀ kó tell me let me know now so that a máa mọ bá ṣe máa yanjú ẹ̀. nífẹ̀ẹ́ mi ṣe gbọ́ ogún ọmọdé kò lè ṣe fẹ́rẹ́ fógun ọdún bọ̀yì ṣeré bọ̀yì ń lọ bọ̀yì ò ṣeré bọ̀yì ń lọ jọ torí wa tẹ̀sídé ó yẹ kó tó sáà báyìí mi ò lè rojọ́ ọjọ́ torí ọlọ́run fi mí sílẹ̀ jọ má ní mi lára ṣé wàá tẹ̀lé. ẹ ló sà ọ̀nkú ẹ jẹ bá mi wáyé náà sà. ọ̀nkú nífẹ̀ẹ́ mi. àbí mi ti ẹ̀ mọ nǹkan tó wẹ̀. ẹni sọ̀rọ̀ ẹ mọ nǹkan èmi máa bá yín bá sọ̀rọ̀ ẹ mọ̀ báwa obìnrin ṣe máa ń ṣe ń gbà míì o lè ti ní nǹkan tẹ́ ẹ ṣe fún bọ̀ tí ò fẹ́ sọ síta ẹ má bínú. ṣe ṣe mọ nkú yẹn. mi ò ń ṣe pé bóyá mo mọ̀ wọ́n bẹ́ẹ̀ yẹn náà but. ọ̀rẹ́ ti rí wọn rí. no. tì mí lẹ́yìn ó dà ní pé nǹkan tí mò ń sọ òye ẹ̀ ó dẹ̀ máa wù mí kọ́rọ̀ mi yé e o nítorí tí ò bá yé ó máa dùn mí gan èmi ò sọ pé nǹkan tí nífẹ̀ẹ́ mi ṣe dáa fún ìnìkan tó ṣe ò dáa but téèyàn bá fẹ́ padà lẹ́yìn èèyàn èèyàn kì í jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ gbúrò ẹsẹ̀ nítorí díẹ̀díẹ̀ là ń paná orí díẹ̀díẹ̀ là ń paná aṣọ a kì í fi wàdùwàdù rédà lórí ikọ̀ ó bá má ti ṣe bẹ́ẹ̀ fún bọ̀bọ̀ yẹn o wọ́n má ti jálẹ̀ bẹ́ẹ̀ yẹn náà. wo ọ̀rẹ́ mi ò lè ṣe ọ̀jẹ̀ tán kí tún máa sọ pé ojú ń tì mí mi ò dẹ̀ lè lé ajá kúrò nídìí gbọ̀nsẹ̀ nígbà tí mo ní mi jẹ wo jẹ́ ẹ sọ fún ẹ ojú kan làdá ti èmi tìmí lẹ́yìn ni má ní o ojú àdá nífẹ̀ẹ́ mi dẹ̀ kẹrẹ ó ti kú ojú àdá chief báyìí òun ló kù. ó dà yín pé ọ̀rọ̀ mi ò yé nǹkan tí mò ń gbìyànjú láti sọ. jẹ́ ká sọ̀rọ̀ ẹ̀ next year. Ah, ah, ah. next year bíi ti báwo kí ló ṣẹlẹ̀ jọ torí Ọlọ́run mi ò lè rojọ́ dírẹ́fà ọkọ tèmi tìmí lẹ́yìn ti wà nísàlẹ̀ ó ti wá gbé mi adémarira. <laughs> ló dáa o kò sí wàhálà ṣó wàá ní jẹ́ ká jọ ṣeré lọ ni. Ah, ah, kí ló dé ṣe fẹ́ ṣe kẹta ń di ìmọ̀ràn ni ọ̀gbẹ́ni wọnú mọ́tò kí n gbé ẹ débi tó máa ti rí cab jọ. Ah, ó máa gbé mi débi tí máa ti rí cab àbó máa fún mi lówó. òfò ni mo ló ti fẹ́ rówó ó ò ní fi owó sínú pọ́ọ̀sì mi kò dáa o. mi ìlú kòkó wọlé jàre. Ah. Hmm. ó mọ̀ pé mi ni brain master gbogbo kìíní. pẹ̀lẹ́ sẹ́ríkì ọlọ́pọlọ <laughs> wọlé jọ. ẹ ká san o. ẹ ká san ṣẹ́wàá pa. ẹ ṣé o. tó bá ti lè dánú fún yìí ló máa ẹgbà mí ayé mi o. Adigun. Adigun. Yes ma'am. madam. Ticket for me. Adigun. Madam. Ticket ticket ticket. Ẹ fẹ́ jáde. Rárá mo fẹ́ wọlé ni. Ticket fún mi jọ ń jà wẹ̀ ṣá. Ọ̀rọ̀ kí wọ́n rẹ̀ gbogbo ọ̀tọ̀ ń rọ̀ sí ọ̀ṣẹ̀. Ṣé ayé mi. bọ́mọdé bá gbọ́kàn kúkú nígbà ẹ̀rùn ìyá rẹ̀ agbọ́mọ sísì nígbà òjò. ẹni máa kú ó pàdé ẹni máa sí. ẹ rọra jẹ ẹ yé olójú kò mú o lọ. ṣe lè pa máa bá rẹ. sílẹ̀kùn sẹ́yìn jáde ni sẹ́yìn ti pọ̀ jù ni gbogbo gbà làwọn ọmọ bínú jáde ọkọ kò sí wọn mú ọ sọwọ sáà ni kò sí bó ṣe lè ṣe kọ ọmọ wa kọ kọ jẹntù fún wọn wọn bínú ọ jẹntù wọn bínú náà ni. ìṣọ́ àlà. Ah, baby. Smart guy. What do you mean smart guy? Ó ti yálé, a Dubai. Oh, Dubai bíi ti báwo? ṣé bó ti sọ pé end of the month. ẹ eh, téèyàn bá ní eégún bàbá èèyàn máa jó tó bá dẹ̀ ní òjòmọ́ kò jòmọ́ náà nìyẹn. no you can't. end of the month mo pe tẹ́lẹ̀ but báyìí ó ti di middle of the week. no Àṣàkẹ́ you can't do that now. kọ́ ló sọ fún ẹ bẹ́ẹ̀. but but I. wo wo wo wo wo no ifs or buts àjọ ni company ni so tá bá lose àjọ máa bí ẹ lọ sí. Ah, ah, jà lọlé. kí ló tó ń sọ ọmọ mi o ọmọ mi o. I have to finish gbogbo nǹkan tí mo. a ní òyìnbó tinú wọ́ yá lọ. ó tẹni sọ́mà wa bá ẹ̀. ayọ̀ ayọ̀ ayọ̀ ajá lọ ni jẹ́ hmm. ló jáde ìwọ o smart àbí já lọ lé. smart smart ìwọ. má wọrí ṣáàjà lọ lé má jẹ nǹkan tí tún sàṣìbẹ má pariwo pọ. má wọrí it's okay. ẹ ló lo ẹwọ ẹwọ. it's not pen now. Ah, máa ń dáwọ́ èrè lẹ́nu bí o ó mọ̀ mí o àmì ọ̀rá yóò ṣe o já lọ lé náà. it's okay. It's all kí ló ṣe ẹ́ náà kí ló ń ṣe ẹ́ kí nìkan tó ń wá báyìí nísìnyí. ẹ ẹ ọya ilé ti yá. come on. jálọ lẹ ọya ọya ọya ọya ọya tó bàbá pàṣẹ máa dábí rú o jálọ jálọ bùtà. pẹ̀lẹ́ à ń lọ ilé ṣubú jù bẹ́ẹ̀ lọ à ń lọ èmi ni màá gbẹ̀yìn bọ́tà ní ṣoṣoṣo. jẹ́ kí n tidy up. kò ìdí iṣó èmi mo lọ́kọ mi wọn lè bá tèmi já ní ìṣókò nídìí yá lọ. it's okay má embarrass mi lójú àwọn staff mi. o yẹ ṣe normal kò ṣe proper kì í má ṣe yamayama tèmi. Um, um, in case ti anybody bá wá mi wá. ẹ sọ fún mi pé mo ń padà bọ̀. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo kò wá sọ́fíìsì mọ́ àti close for the day o. I fact àti close for the month. Yes, à ń travel à ń lọ Yes, ma tẹ bá sọ fún anybody kó padà wá mo tẹ̀ títí ọ́fíìsì ọkọ mi kọ́kọ́rọ́ iṣẹ́ ti rí. kí ni tó ń ṣe báyìí náà what's this now kí ni ìtumọ̀ gbogbo ilé òwe balance mi lójú àwọn. ẹ wo ẹni tí o bá fẹ́ ṣe oníburúkú nu yín ṣé gbogbo ilé ọlọ́kan lé ìtí ò bá ti lọ́kọ́ ṣàmà máa rìn ìjọ kan tẹ́ bàbá kí ọkọ yín gbógun tì yín tẹ́ rọ́ọ̀gùn ṣàngó àtolúkòso ẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni ẹ wo kàlẹ́ sí wàhálà ọ̀nì mo tó tọ́jú kọ́kọ́rọ́ sí jẹ́ ti rí mi ẹ wo tẹ́ bàbá fẹ́ ṣe orí burúkú ẹ má ṣe rọ́bìṣì. gbogbo eré ètò ìṣègùn ajẹ́ kó lu ẹ̀ á dàbí ìgbà tó lu ẹ̀ ò tọkọ ṣe ni ṣọmọ bẹ́ẹ̀. ọkọ mi ni ò tọkọ ṣe ṣe bí mò ń gbọ́ràn sí ẹlẹ́nu adé orí mi ọkọ mi olówó orí mi ẹ wù ú ẹ má ṣe orí burúkú o ṣe gbọ́. bí wọ́n bá fẹ́ wúrà sínú ilé wọ́n tún lè ròde kọ́ máa wá pàǹdà kiri torí àìnítẹ́lọ́rùn tí ń bẹ lára wọn o. èbúrẹ́ wo nìyẹn ta ló gún yán fún yín tó nítọ́bi òṣòro kí ló dé tí wọ́n fún jọba òkú dẹ̀ tì. okay ṣé torí pé mo ti wo abiyamọ lẹ́lẹ́kejì tí mo dáríjì lẹ ṣe fẹ́ máa fi ojú dúdú wa láàárọ̀ mi ní ọ̀tẹ̀lẹ̀ ọmọ ẹ̀ máa kú síbẹ̀. kò tí ì yẹ mi ọmọ wò lásán ọ̀rọ̀ pa ẹ̀. ọmọ ìwúwo di àkàrà ni ẹ wo bẹ́ẹ̀ ṣe gbọ́n lé ọkọ lèmi náà gbọ́n lé àlè o ṣó ti yẹ yín. Let me let you understand that I am the master of this game. Ẹgbàá. Ah, ló dé dé ṣọ́ọ̀kì kí ló dé dé ṣọ́ọ̀kì ẹ bá rí pé kí ni ìjọ ẹ gbọ́ ní ìbá ìwú lérè o ọ̀tọ́ ilé ọmọ ẹ̀ máa kú síbẹ̀ ni ah. Ah. kọ́kọ́rọ́ bẹ̀rẹ̀ kò rẹ̀ síbọ̀ gbọ́dọ̀ kú bàbá ẹni tó lè gbà kí ni lọ́wọ́ mi. Ah. wo mo fẹ́ ran létí nàìjíríà ṣe mo pé ìyàwó olórùka ni mi mo dẹ̀ ti sọ fún ẹ wípé tó bá dán kínní ìwọ ni ẹlẹ́ẹ̀kẹta máa sọ ibi ẹdún tí ò ní rí lórí ilẹ̀ ṣùgbọ́n abẹ́ ilẹ̀ ló máa gbé bẹ́ẹ̀ ni mo sọ ẹ kú ọdún náà fún mi jọ. bí wọ́n bá fẹ́ wúrà sínú ilé wọ́n tún lè ròde. èmi ṣẹ̀kẹ̀rẹ̀ játò ń tò wúlẹ̀ kówó tùlù tùlù wáyé wá fún èmi tí gbogbo ará ń sá fún tí wọn ò lè súnmọ́ mi. Ah. ọwọ́ adá báwọn ọwọ́ adá báwọn àjọ jèrè ara wa ni àjọ ah. jèrè ara wa ni. bá mi mo jẹ́ gbèsè ah, mo ní kí n ti bẹ̀rẹ̀ ah, ah, ẹjọ́ ta ló wà ń bẹ̀ tèmi bá mi kò ṣe fún mi. Adìrẹ gbé kọ yìí. Mo lè fi fún un sí jọ ẹgbẹ́ dáadé ah, ẹgbẹ́ ah, ẹgbẹ́ ah, ẹjọ́ ẹgbẹ́ wá tiwa tiwa tiwa tiwa tiwa ń bèrè wà látàrí. Hello tiwa ah wàhálà ti wà hello hello ah mo gbé fóònù mi ti kú. Ah, ah, ah, mo ti bẹ̀rẹ̀ fún mi ti kú mo dọ́kọ nílé dání mọ́ o. Daddy. Bánu. Ah, Daddy ẹ kálẹ́ sà. ìwọ ni. bẹ́ẹ̀ ni sà. ọ̀rẹ́ rẹ dà. kò tí ì wọlé ni sà. èyí ṣe n ò rí o ah. n ò rí o ó dágbére fún mi pé òun lọ ọ̀dọ̀ sífù. Ah, wàhálà ti wà nìyẹn o. kí a ní í jẹ́ báwọn. Ah, ọ̀dọ̀ sífù yìí gangan náà ni sà ìgbà tèmi àti ẹ sọ̀rọ̀ láàsì lórí aago nǹkan tó rí mo gbọ́ mọ́ ni pé wàhálà wà mo dé jẹ́ nọ́ọ̀bẹ̀ láti gbà yẹn kó lọ. níbo ni wọ́n ti rí. mi ì rí òbí nọ́ọ̀bẹ̀ pé. wọ́n fọwọ́ fà ni àbí wọ́n ń pè lẹ́nu jáde fúnra wọn wọ́n fẹ́ kó kọlù wọn nbọ ni ẹ ti rí wàhálà ṣèyí mi ló dé o nbọ ni àbó ti dé àbọ̀pọ̀lọ yín ń gbọ̀n àfẹ́fẹ́ ah. jẹ̀jẹ̀ kú jẹ mú oúnjẹ ẹ fẹ́ kí ti yín ọ̀ta kí a ní jẹ́ báwọn. ta ló ń sọ̀rọ̀. ẹyin èmi ni sífù. ṣé tí wọ́n wèrè ni torí tẹ̀ bá wọ wèrè ẹ̀kẹ́ mọ̀ pé nǹkan tọkọ bá níyàwó náà lónìí. ẹ sọ tẹ́ fẹ́ sọ̀jọ́. lálùdé lálùdé kọ fàdèyí olóró ni kí ló kọ́ èmi pẹ̀lú gbogbo yẹn. bàbá tèmi lẹ́yìn ewu ń tèmi pẹ̀lú bàbá tèmi lẹ́yìn ẹ bá jẹ́ bàbá bàmí lẹ́yìn jẹ́ kí ló kọ́ mi ntẹ́ bá fẹ́ sọ ní kẹ́sọ̀jọ́ jọ. àṣàkẹ́ kí ló ń ṣe àgbàlagbà ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà. àgbàlagbà kọ́ ọmọdé òṣì ni ṣé òpònú làwọn. okay ó ti yé mi ìwọ àtàwọn àna ẹ̀ tí ẹ ti ń chit chat ẹ ti ń gba nọ́mbà ara yín ẹ ti ń pera yín. wọ́n ti fọmọ fún ẹ á bẹ́tà kó sọ fún ọ̀pọ̀ mọ́ wà lẹ́wọ̀n. nonsense. bá a mú fún mi jọ. kí ni eléyìí má tiẹ̀ pa á sìn. Ah. Eh, eh, eh. kí ni ibi tó máa wà ló ti wà yìí. Ah eré lóru kí mò ń bẹ̀ ṣe. wọ́n lọ́nà fún mi jọ. àṣàkẹ́. oníṣìlò ń ṣe nínú. àbẹ̀ wọn wà lẹ̀ wọ́. òyìnbó ló ṣe sá. ẹ ti rí nǹkan kan ẹ ti rí nǹkan kan aṣàbẹ̀rẹ̀ ni o nínú lẹ́lẹ̀ ọ̀gbọ́gbà. ibi tó fi fóònù sí ẹ tó wá vibrate mọ́ ẹ ń bẹ̀ kó. mistake ńlá ẹ ti ṣìṣe gbà èmi ni búlọ́ọ̀dì fúlù. ah dadi kí ló ṣẹlẹ̀ tán ló sọ bẹ́ẹ̀. èmi alẹ́ ràwọ̀ sun èmi alẹ́kùnú gbà wọ́ bú ọya èmi ò lé fàfà àwọ̀dò èmi ni búlọ́dì fúlù. dádì kí ló ṣẹlẹ̀ dán ló sọ bẹ́ẹ̀. ẹ ọkọ mo pè ohun obìnrin mọ̀ ń gbọ́ lórí fóònù. ìyàwó wo ló wá ìyàwó rẹ ni tí wọ́n ti ta. ṣèbó yẹ kí ìkejì ṣáàgùn tán. Let me welcome you to our company. Adora must stay. likes no one has ever seen or heard before. Cyber? Ah! Ọlọ́run pèsè owó fún mi láàárọ̀ kò gbà lálẹ́ kí lè tọ́jú ìyá yìí. Lọ́fẹ̀ẹ́ mi ò gbà fowó kan mọ́lẹ̀. Sọ lọ́wọ́ ẹ̀. Ah. Look at your boy. Bàbá owó máa ń pààyàn. why you pass out? I'm not doing this for the Department of Cybercrime and Duty Commission. Can you press someone in that? Let's Where is the one penny? shall not die, but you will never get well. yourself! Defend your faith! Whoa! èmi Bídèmí jàgbà mo máa jàgbà ni kò dẹ̀ ní bùnmi lọ́wọ́ láṣẹ ìdùnnú. àmín. èmi jagbà lọ́jọ́jà yín gbà. ọmọ tó ń sọ gbòòrò. ìyàwó jáde ìwọ́júwọ̀ yàtọ̀ sọlọ́dọ̀. ọmọ bàárù mi náà ọmọ iṣẹ́ tí mi ń ṣe. mo fẹ́ extend the market mi. mo wá kẹ́ ẹ̀ wọ̀ gbọ́dọ̀ lọ fún mi kẹ́ lọ jẹ́ ní ti ja èèpù kẹ́ lọ jagbà á fún mi àárí ìwé lórí ẹ jọ kí ló ní bọ́dì mo bèrè. ṣé bọ́dì mo fẹ́ fi kàwé. ó ti ní irinṣẹ́ tó máa fi kàwé lára kì í sọ̀rọ̀ ilẹ̀ yóò wà lẹ́yìn tí létílé ni mo wà. olúwa mi ó ti ṣẹlẹ̀ o. ta lẹni tó ja ẹ gangan tó kọ̀ tiẹ̀ ta ni. tó bá yẹ pé òótọ́ ló ń sọ I'll kill the babe. tá a bá rí báàgì yẹn no solution ló fi dé mi. àwọn ọmọ gbẹ́lẹ̀ ìgbẹ́ á ti gbé e. wọ́n bá ti gbé e wọ́n gbé ìwọ náà bọ̀bọ̀ sọ́n tó máa gbàjẹrẹ kó kó ṣì dànù. àwọn bàbá ẹ tí wọ́n tún ẹ̀ ní ẹ ní ṣe bẹ́ẹ̀ wájú mi.